وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Àádá ọpẹ́ tó kàn fún ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Àtọrọ ìkásìjẹ fún ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí dijọ́ ìgbèrè alùkìyámà ààbẹ̀ ọlọ́run márùn a bá ṣètò ọ̀gbìnlá lẹ́yìn ìsìn yóò túmọ̀ sí pé ìdá mẹ́fà ó ṣe kí ni ó lọ àárín ìgbà tí wọ́n ń ta ni ó ti dòkú àkúmọ̀ ọlọ́run àbẹ̀ọ́ jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọdún láyé ká bẹ̀rù ìyọ̀nù ọ̀wọ̀ ọlọ́run mo kí àwọn bàbá wa tí wọ́n wà ní kálẹ̀ téèyàn bá ríwọ́ àwọn lẹ́tọ̀ báyìí fágbàlagbà wà ó ṣòro pé àwọn àgbà dáadáa wọ́n wà náà mú bàbá gbogbo ẹ̀ bàbá bàbá wa tí ẹ dìde ó ṣe ìpẹ̀tọ̀ lọ́ọ̀mù jẹun lógún ibi tá ẹ kọjú sí àwọn ọmọ yóò lè kọ ìbẹ̀. bákan náà àwọn tó jẹ́ ọ̀dọ́ nínú ìlú wa yìí tí a wà yìí ó ṣe òpá wọn náà ní ẹ̀sìn tìmà ìjàmbá àti mo ní wọ́n ṣe tọrọ máa ń dọ́gbọ́n lé díẹ̀ kó máa kékeré àtàgbàlagbà orílẹ̀ kámánì iṣu bọ́lá ń ṣe dọ́mọ eke yúkú ẹ̀sọ́ bíra tẹ̀mọ́ ọmọ eke ọ̀gẹ́gẹ́ kí ni ọ̀sáré ṣúlá ìlà toró níbi tí ìrì jẹ́ ṣe kí ni òun tó dé àgbàlagbà ó rò pé ṣe sùúrù èyí àwọn òròbí àmàrà ìtìtẹ̀ sí òjò bọ́lá ń ṣe dárí ayé reality tí mò ń ṣẹlẹ̀ náà òṣèlú náà téèyàn bá wá lè lo ọgbọ́n àgbàkéyìn ò ní ikú librom ibi tẹ́ẹ̀tì pàdé kẹ́ẹ̀rá tẹ́bára wà sí ni àwọn bàbá níbo làwọn ọ̀dọ́ wà wọ́n mú sí ìbò náà wà wọ́n ta tẹ́tẹ́ táwọn bàbá bá kú tán mọ́sálásí lè di DSTV center wọ́n ní mọ́sálásí ọ̀dáwó ẹ̀dá wọn máa wo bọ́ọ̀lù bí ọlọ́mọdé ló ṣẹlẹ̀ ní olúwa yìí ṣùgbọ́n bí sẹ́yìn bàbá bá tún wẹ̀yìn tẹ̀ ra wọn ọmọ yín ẹ̀yin náà yẹ kẹ́ ẹ máa dún lójú òun ìtumọ̀ ìlé fẹ́yìn ní omi gbà tí wọ́n ṣùgbọ́n bí tẹ́ bá rí pé ah, àwọn àgbàlagbà nìkan náà wà wá sí ẹ̀rọ ọmọ àbàyàn o táwọn bàbá ìbá kú tán eh, nǹkan ṣe ka kùrà àná ọmọ kékeré mo rí bẹ́ẹ̀ sì ìyá tó ti wà lórí ẹ̀ ó tún ká bí pẹ̀jú yẹn ní òṣèlú àti gbogbo àwọn ọmọ wa ní Ṣé Republic tàbí kí n sọ ó fẹ̀ gan? Àwọn màsá ìlú ó tàtà fárá. Àwọn màsá ìlú ń kèkè níyà tó ń ìjìtì àdíyà tó ń kìlà àfìyà. Àwọn iṣu tó pọ̀ tọ́jọ́ táwọn onímọ̀ wọ́n ń fi máa ara wọn lórí ẹ̀. A wà wo àwọn ẹ̀rí sálò àtàwọn àlàyé. Ṣùgbọ́n nǹkan kan tí mo rí pé wàásù yìí ó ṣe. gbogbo enyi tí ẹ jẹ́ òbí bì ẹ̀wọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yín obìnrin. Láti pé mo ní ọmọ yín kí mo pè obìnrin. Torí pé obìnrin ní ọ̀sán fáàjì nínú wa àti Obìnrin yóò jẹ jù. Òun yóò forí gbèsè nígbà kí náà ni a fi sọ̀rọ̀ àyàwó ti ń jáde wọ ọlọ́ ìwò làbá àtọ́ ń sọ ẹ̀ ọlọ́ọ̀mọ̀ wa wọ́n lè ká wo fùkúkú ìmẹ̀rọ̀ wàlìtẹ̀kọ̀ọ̀kọ́t àlùmàlíyà lílà àpòfáàlì gọ́ìrì ọmọ tí wọn ò so ìgì tí wọ́n fi bì wọn ò so ìgì ìgì wọn ò ṣe nìkáì kò sí ákídù wọn ò ta kókó ìgì wọn ò so bàbá àtìyàpọ̀ wọ́n wá ṣe erékeré erékeré wá ṣe kí ni ó doyún kóyún ṣùgbọ́n àwọn sọ pé kóyún dọ̀mọ́kọ́ wọn tọrọ mọ́ ọ̀sẹ̀ ibi táwọn àfa àti kọ́ṣà wà nù bàbá àtìyà tí wọn ò gbádùn dáadáa ó lè dá àfáà tó kéwù jù mí lọ o mo ma àfáà nìbàdàn ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ ó fún lóyún ó máa ń káwọn obìnrin jọ fásálàtù ó sì lè mà ṣùgbọ́n torí pé kò lè lo tíṣẹ̀rí àásọ fẹ́ẹ̀fẹ́ tí bá ń kó obìnrin jọ ìmọ̀ àfáà súnà kan náà ń bẹ́ ń bàdàn àwọn ọmọ tí wọ́n ń kúrà ní ọ̀tẹ̀ tẹ̀lẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà ìkánú wọn súnmọ́ wà ọ̀rọ̀ pé kí ní kọjọ bá jà lùsù náà àfi kẹ́ lo àdọ̀wà bí tùṣẹ̀rẹ̀ ìyà tí láàlá kọ́tìlì jù sí ìjà ìjọba ẹ̀jẹ̀ gbọ́ àníta adé yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti lé ń dìl pẹ̀lú opposite sex obìnrin ní òǹdìl pẹ̀lú ọkùnrin ọkùnrin ní òǹdìl pẹ̀lú obìnrin wà tóbi ní bẹ́ẹ̀ jọ ń ṣe pọ̀ àfi kẹ́ lo Islamic principles in relating with opposite sex àfi kẹ́ lo ìlànà ìsìláàmù láti bá ẹni tó yàtọ̀ sí wa ṣe bí kẹ́ ẹ mọ́ wà kọ́rọ̀ bí kẹ́ ẹ mọ́ máa nájú mara yín bí kẹ́ ẹ fara rora yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà láìpẹ́ ẹ̀ bá lo ìlànà ìbá pé áńtà apcon náà ìwọ lọ bẹ̀rù ọlọ́run ó fèsì náà ọ̀rọ̀ kí mo dé ń súná kan èṣù ó mọ̀ ta ni ó mọ̀ ànàbí lọ́sọ̀ láyàkùlù wa náà rọ́jù ló ń bì múra àti ilá kánà ṣàìtọ́nù fàálífà wùmọ̀ tẹ́ ẹ bá ti rọ́kàn àtòbí tí wọ́n òṣìṣẹ́ ní ọ̀gá afẹ́ ní ọ̀sẹ̀páwọ̀ ọ̀gá afẹ́ máa ní ọ́fíìsì àáfà tó bá jẹ́ kó bí ọmọ ẹ̀wà bọ̀ lọ́fíìsì òṣìṣẹ́ èsì yá apá èsì sí ọ́fíìsì ẹ̀yẹ káwọn ti ń kọjá lọ tó rọ́bì èmi ìtọ̀wà bọ̀ ọ̀gá eléṣù aládàáwò lòún lọ. irú ẹ̀ lọ́pọ̀ tó jẹ́ pé àwọn àáfà àtàndáwò bóòlù ẹ̀sẹ̀ nígbà wọn ṣe sì náà ìwọ nìkan lọ́dá wà nù yàrá ọ́fì obì wa bọ̀ ẹ̀dẹ̀ náà ọjọ́ lọ́n ti dáwà àwọn obì kan bẹ̀ bó ṣe nǹkan ọ̀bẹ̀rù ọlọ́run tó wà láìsọ ọba rí wọn ara rẹ̀ ọkàn ṣẹ́gi rí pé ẹ́ ọlọ́run pa ní pépà rẹ̀ eléyìí obì lọ́rẹ̀ wà tó báyìí ó lè mọ́gbà tí nǹkan tá à ń wí ọmọ ń fẹ́ rí ó lè mọ́gbà tára rẹ̀ tó bá wá ṣẹlẹ̀ pé erékéré ó ṣe kí ni ó dòyún kóyún kólúkólú ọmọ bá wà dọmọ kọ́mọ irú ọmọ tó jáde níbi ìsìnà tọ́lọ́nà táwọn àfáà máa ń gbà kéwà ọ̀nà méjì ni ìkaná lò nínú tọ́pìkì wàládọ́n gbọ́irú ṣẹ̀rẹ̀ àìyí wàládọ́n gbọ́irú ṣẹ̀rẹ̀ àìyí àti wàládọ́n sí ilé ọmọ tá a so yìgì nílànà tọlọ́hún obìnrin kan àwọn bàbá rẹ̀ ń sọ pé èmi èmi alájì lókìá mo so yìgì ọmọ mi Samsung fún àfáà Motorola jẹ́mọ́ sọ ẹ̀kọ́ mi yé bá wọn a rí pé nígbà wọn ti so yìgì gbogbo ọmọ tó rí ọ wáyé ọmọ àlàní ọmọ ẹ̀tọ́ bá ṣẹ̀rí àwọn ṣùgbọ́n àwa rí kóbìnrin kan wọn àṣọ ìjẹ́ wọn jọ wá ń pàdé sínú bá ṣẹlẹ̀ nínú wáàsí wọ́n wá ní kájẹ̀wò ìjẹ́rú àwọn ọmọ tí wọ́n àwọn illegitimate children ṣẹ́rù àwọn ọmọ yìí ojú wo lẹ́sìn fi wò gẹ́ tala fẹ́ fi wọ́n ti sọ́dọ̀ rẹ̀ ṣé a fi wọ́n ti sọ́dọ̀ bàbá wọn ṣé wọ́n lè jogún ètò bá ṣe náwó lé wọn lórí tí wọ́n fi dé èèyàn láyé tí wọ́n fi do lórí ire ṣé ojú wo lẹ̀ sí fi wò gẹ̀ẹ́sì ìjọba sọ fi yé bá wọn ìdí wà sí múnu ìgbà tẹ́lẹ̀ wá ń fi fi àwa àti mo bá tún yà káàkiri mo bá ṣe kí ni jàmáà tó àfẹ́ẹ̀sì náà fi ké ní wọ́n yà káàkiri ọyẹ jẹ́ máa mú ọba ọlá tọ́ sọ́nà. ẹni arúfẹ́ ọlọ́run ìtì pọ́lítìmù nínú wáàsí òun ni tàhárìmù zina jẹ́wọ́n kèétú wá sí pọ́lọ̀ ń fẹ́ léèwọ̀ nìkan ìnáwó kàánà fa àṣìṣàtà ohun wà fá àtẹ̀bílá wà láyọ̀ lọ́wọ́ máa tó sọ. sẹ́dígbà tí mò ń wo màsáyì wà láì mò fíìlì náà wà náà kò ní wà àlù náà. <clears throat> ìwọ tó jẹ́ pé ọ̀hún wà ń kọ̀rọ̀ kódà ìwọ tó ń lo mọ́tò tó jẹ́ painted glass tó o bá ti lè gómìn àfọ àfáyèsì wáìnì glass rẹ̀ dáhùn ìwọ àfọ́bí ọwà gómìn wájú ẹ̀yìn méjì lẹ́wà ní mọ́tò painted glass ṣìnà ti ń bọ̀ ẹnìkan kan ò rí yín ṣìnà ń bọ̀ àfà tí mo bá ní mọ́tò lọ́la máa gbọ́ mi tó bá jẹ́ mi nìkan mọ̀ wà ní mọ́tò mi ìgbóbi ẹ̀yọ kan àmà nígbà tí ó rí ìgbófin ní o mọ́ wá lè fọ́ olówó ẹgbà wá ń tọ́jú ẹjú wọn mọ́tò àti máa wá nígbà ẹgbẹ́ méjì obìnrin méjì ẹjọ́ kò fẹ́yìn mọ́tò kò wájú èso òkú ṣe kí ni o lọ́ọ́ fà díẹ̀ tí bá ní obìnrin kan àtọkùnrin kan èso tó fà díẹ̀ ṣùgbọ́n bí nǹkan mi ni máa gbé àwọn àmọ́ àmọ́ ìmọ̀ ọ̀gbìn ọmọ ìbùdó tó lọ lọ ní òkú gbóni ẹ̀yọ kan ní.

pàápàá tó bá jẹ́ pé títà lọ́sẹ̀ kí ni ó jìnà kí n gómìn ní tàlẹ́ǹtì láwọn ọ̀bọ̀ wá sí onígbàgbọ́ kan níbi àdì ẹ wo tàlẹ́ǹtì ti bí ìrìn àjò tí ó lè wákàtí kan ní kéèyàn àtọ́bẹ̀ wa máa dábọ̀ kí ni ò lè ṣẹlẹ̀ wọ́n àti ìjẹ́ká mọ̀ pé àdánwò ní kọ́kùnrin àtòbìnrin wọn máa síra wọn lásán wọn láì jẹ́ kan sóyún fáhíṣà ìbàjẹ́ aburú òfò Iranu àbẹ̀wò àdánù tọ́lọ̀ ṣe náà òótọ́ ni àbẹ̀wò aburu ìbàjẹ́ ní ìsìnà aburú ìsìnà ẹ̀kọ́ ọ̀la ní àwọn àfáà wa bẹ̀rẹ̀ ìdájọ́ tó pọ̀ ìdájọ́ alákọ̀ọ́kọ́ gẹ̀ǹgẹ̀ ni pé fi búbẹ̀ àtàrí nínú pé ọkùnrin àtóbi à ń fìdí gbòt à ń gbádùn ara wa ìpìlẹ̀ ni pé haramu ni jama kí ni haramu ni kọ́kùnrin àtóbi kan kán máa dùn mọ́ra wọn kán máa kíìsì ara wọn kán máa tage débi pé wọ́n ò tiẹ̀ tó wá wọlé kalẹ̀ wọ́n tún máa bára wọn ní sẹ́ẹ̀sì bá rí ní tí ó sọ dẹ̀tọ̀ kí ni tí ó sọ dẹ̀tọ̀ yẹn àlàákùdù ṣẹ́rìí àlàákùdù a wà rí pé a ah, kókó ìgì ó ṣe kí ni ó ti so ìyẹn ló fà tánàbí fi ń sọ nínú àdíìsì sallallahu alaihi wa wà fi bóbí ahadikum sadaqa bóbí òyìn náà lè alùbóbí òyìn níbi kọ́kọ́ ara yín

ṣùgbọ́n tí n tọ́ yẹ kó sọ níbi ẹlẹ́tọ̀ọ́ ò bá ṣẹlẹ̀ gbogbo nǹkan ìtúnyẹ ọmọ jẹ́nu ṣẹ̀ríà haram èèwọ̀ ni jọmọ́ ìfẹ́ka mi nà. ẹlẹ́kejì kí ni tí ó wà á sọ dẹ̀tọ̀ àwọn àfáàní nǹkan kékeré àwa lámúlélẹ̀ Yorùbá ilẹ̀ lágbáwá gan tó wá fẹ́ lè jù kí a lọ díẹ̀ torí pé owó orí tí èèyàn ọ̀sán bóbi ilẹ̀ lárúbáwá àáfà yóò fẹ́ ẹ̀kọ́ ní kótó ra mọ́tò mi. Fẹ́ẹ̀rí obìnrin kan a ní èèwọ̀ ní nípìnlẹ̀ ṣùgbọ́n mo fẹ́ sọ di kíni fúnra mi o ẹ̀tọ́. Èyí ò pé mo fẹ́ kẹ́yìn ìfẹ́ bá ṣe kíni o sì ṣùgbọ́n wá sọ fún àgbà tó doyún sáfẹ́ ẹ̀yìn fáà lè èèyàn ti bí ní láìpẹ́ yìí ìbáàtà lè so yìgì lórí oyún àwọn àbẹ́rẹ̀ ládàradà wọlé máa ń béèrè ká ní wúmọ́rù bá ń bẹ láyé wọ́n lọ́dún lọ kàtọ́ ọ̀bùrọ̀ bí aláàánú wọ́n ti nàta yé mi ìta nù pé sórí ìlọ orí ìlọ wa pé ni ìbéèrè òkòwò ló ń bí ní ẹjọ́ bá lè so yìgì lórí oyún oyún bí ibo gbogbo lóyún ti tù wá mọ̀kẹ́sẹ̀ mi sè èmi àti ẹ̀ súnmọ́ra wa mo dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ó ò nífẹ̀ẹ́ rẹ̀ ó ń sì ní òfò ní ọ kí la pè tó o bá nífẹ̀ẹ́ rẹ̀ pé ọkẹ̀ lè rí èso kọ́kọ́ ọ wà nínú ọgbà mi mo wá fẹ́ǹsì ẹ̀ ọ wá ká èso o tún fẹ́ǹsì wọlé o tún lẹ́gì ọ wá jẹ èso yẹn ọ wá pìkóró nígbà kan wá pìkóró tán mo wá ra fẹ̀rẹ̀ pé wọ́n ti ká èso yìí afẹ́rẹ́ wọn mọ rí ipò ọmọ mi ti ń ga ipò kékeré ọmọ obè ipò tọ́ka obìnrin fẹ́ kèé ṣe táífọ́ọ̀dù kèé ṣe fáibọ́ọ̀dù oyún ni ó tó ti ń pọ̀ rọ́ọ̀ rọ́ọ̀ à mo rí pé ọ̀dà bẹ́ẹ̀ pé ó fáyà kọ́ ọ̀gá ṣe kiri o ọwọ́ àríkẹ́ ẹ̀sìn máa wo mo fẹ́ tẹ́ ni o ìṣe èṣù ni o èṣù tó ní òfò fẹ́ǹsì àáfà ó fi bọ́ sọ òkèlè ọgbọ́ ti sàlẹ̀ ẹ̀ ọgbọ́ bẹ̀rẹ̀ máa ń múra ọlọ́ọ̀lọ́mọ táwọn obìnrin máa wọ̀ ó tó bọ́ tẹ́lẹ̀ ó tó tó fi bọ́ kan sàlẹ̀ ó sì tó wọlé kalẹ̀ ọwọ́ àìsàn sọ pé oyún tètè tó o lè so lórí oyún apẹ́rẹ́ <laughs> nu pé nípìnlẹ̀ lánìyàn nìka yìí àníyàn ti lo ní àníyàn ti nà tọ́ ọ bá lánìyàn nìka yìí mo fẹ́ tó ní ọ́ mo fẹ́ tọrọ rẹ wọ́n wá ní mo yọ̀ǹda ọ ọ jẹ sórí kóró rẹ̀ tó pọ̀ gidi wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún ìyàwó náà. ọba rí obìnrin tí èsè tó ń sì náà ni ọ ọ̀lọ́ wá wà níjù bàbá rẹ̀ lè ti kú àwọn wo ló tó jẹ́ ọkùnrin nínú ẹbí bàbá rẹ̀ nínú ẹbí bàbá ní máa fọ̀ máa ẹ̀yin ìyá tó yàn àti ọkọ yín ọkọ yín ti kú ẹ̀yin lẹ wá lórí ọmọ láti kékeré ṣe dàgbà ọlọ́run sàn yín lẹ́sàn rí ọlọ́run jẹ rí oore ọmọ ẹ máa lọ mọ́kàlá rẹ̀ ẹ máa kọ́lé iṣẹ́ ẹ ọmọ ìfẹ́ ládàá ni o kò torí ẹ̀ sọ níbi wà ni ó ti lọ́kọ̀ ẹ̀yin àti wọn ọ̀bá àmọ́ rẹ̀ ẹ̀ bá àmọ́ ẹ̀ ẹ̀yìn ẹlò tọ́lọ́n àwọn ni wọ́n fi lọ́kọ̀ fún tọ́lọ́n fẹ́nu tí ọba sọ́kọ̀ yìí máa ní fámílì ìgbà bẹ́ẹ̀ inú tó kan fámílì ìyà ìjọba sẹ́ni dálà yọ ọ̀rọ̀ mi lọ tó bá wá rí bẹ́ẹ̀ ọkùnrin àtòbí kan wá nífẹ̀ẹ́ ara wọn ọ lọ rí wà níjù tí wà níjù bá ti ṣèwádìí pé o lè fẹ́ ọmọ àwọn ìwọ nífẹ̀ẹ́ ọmọ obìnrin ọmọ obìnrin nífẹ̀ẹ́ rẹ wà níjù faramọ́ mọ́jẹ̀mú ti gbé lọ́wọ́ ọ̀wà fún ọmọ obìnrin lówó orí márùn ìyẹn lẹ́bùn fẹ́ yorùbá ní máa ń pè lówó orí èyí ò lè sanwó orí obìnrin tán ẹ̀bùn fẹ́ ìjọba tí làwọn máa ń pè ẹ̀bùn fẹ́ torí pé nù sẹ̀rí agbẹ́bọ̀dé tẹ́ bá sọ pé tóbi máa ní pé èyí fi ọmọ tẹ́kọ̀ọ́bì ló ṣe kú léwu tí mo fẹ́ yọ àmì kú lọ́rùn ẹ̀ yọ ọ̀dà ẹ̀bùn fẹ́ padà bẹ̀ẹ́ tó ẹ pé ọkọ̀ tó lóun fẹ́ fẹ́ ló tó lóun ọ̀fẹ́ máa ń kù ní ẹ̀dá padà tọ̀ láti nìyẹn ẹ fún obìnrin oní ẹ̀bùn fẹ́ á rí ẹlẹ́rìí méjì bàbá àyàwó abẹ́ńtọ́ bá kù ní bàbá yóò wá sọ pé èmi ẹ jẹ́ kí ní bàbá àyàwó ni Abdullahi ìyàwó ni Aisha ọkọ ni Abdulrahman yóò wá ní èmi Abdullahi mo <clears throat> Aisha fúnta ní Abdulrahman ìyẹn ni sí gákùlà ákìdì mo fọlọ́ gbọ́ra fún yín èèyàn márùn-ún péré àfisòjì márùn-ún gan ti pọ̀ jù jọba tí mo fèrè èèyàn mẹ́rin ìdíje ẹni tí ń sáwù ọkọ mo fẹ́ fẹ́yàwó bàbá àyàwó àtẹlẹ́rì méjì àwọn abẹ́rin olè sòyí bàbá àyàwó ti ṣèwádìí ọmọ rẹ̀ ti fún nígbó ààrẹ ṣùgbọ́n kó lè pé ẹ̀jẹ̀ ánímàrún ìyàwó náà bá fọwọ́ àbẹ̀ àbí arọ́kọ àríyàwó wọ́n ti rèrò dáa máa àwọn arẹ́lẹ́ méjì wọ́n gbọ́dọ̀ jọ ọkùnrin pẹ̀lú àwọn márùn-ún àbíjọ́lù ìbá àjẹnú mọ́tò ẹlẹ́jọ́kùnú mọ́tò mọ́tò tàṣí ọkọ̀ òun ni dráìvà bàbá ìyàwó jókòó wájú àárín àpáta fọ́mí àjò èèyàn ti so yìí nínú tàṣí ìjọba ẹ̀gbọ́n mi yé ànífẹ́ ọkọ̀ ìyàwó lè dráìvà àbóǹta sí ni ẹni ọlọ́run ẹ ti ṣèwádìí pé ẹni ọlọ́run ó sì máa tọ́jú obe ó lè pọ́ ọmọ yín òun lè dráìvà sí wáyé bàbá ìyàwó jókòó ní iwájú ẹjẹ́ àníyàwó jókòó wájú bàbá ìyàwó jókòó lẹ́yìn àtàwọn méjì tí wọ́n jẹ lẹ́yìn ẹ bá ní èmi o aláàjì Abdullahi mọ̀yọ̀dọ́mà ní sísá Aisha fún àfáàbùrà mọ́ ìfọmọjẹ́yàwó abárí àfáàmù tàìrù àtàfà abdulaziz babaláwọn ṣe ẹlẹ́gbàlẹ́ ìdìbò tó ní ṣẹ̀ríà fọ́bàdàn lábẹ́ ẹ bá lóyún nǹkan rẹ̀ <clears throat> bàbá ìyàwó rẹ̀ jù má ìpele ìyọ̀ǹda tọ́ra aráwọ̀ èèyàn mélòó méjì tẹ̀jẹ́lẹ̀ tí ẹ tó wá ráyè tí wájú ẹ̀sùn yàtọ̀ ara wọn ní sẹ̀lifí tí ọ̀yà fídíò àti tí ọ̀yà fídíò tí wọ́n gbé sórí kéde o Facebook tí táwọn àtúwálẹ̀ mórí jọ́nà mo rí sọ́pọ̀tì ẹ̀dùkẹ́tọ̀ọ̀sì ní wọ́n fà mo rí ní tíkítọ́ọ̀kì tí gbogbo eléyìí ọba ṣẹlẹ̀ ọwọ́ àlọ́ ọmọdé ọwọ́ àrí ọwọ́ àfàdé ẹ̀yà okòbó ọwọ́ àlóyún ọwọ́ àbìmọ̀ irú ọmọ yẹn la fẹ́ sọ̀dàgẹ̀ wàhálà bí àgbẹ̀dù ọmọ tẹ́ ẹ̀ sọ ìdíje. àfáà nídàájọ́ alákọ̀ọ́kọ́ fẹ́ẹ́ ríwọ́ ọmọ yìí ọ̀nà tó lè gbà wá pọ̀ ṣùgbọ́n màá wo bíi mẹ́ta ń bẹ̀. ọmọ tó jẹ́ pé wọn ò so yìí ọ̀nà tó lè gbà wá ṣe kiri mo lè wo mẹ́ta sí márùn-ún mò ń wo àsìkò ni ṣùgbọ́n tí n bá ti wo méjì mẹ́ta ìdájọ́ yẹn ti kọ́ fà àwọn èké wò. ọ̀nà àkọ́kọ́ ni kọjá sí pé obìnrin tó lóyún oṣù náà ó ti wà lé ọkọ ó ti ní àlùfẹ́ rọ́ọ̀ṣì irú rẹ̀ ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ẹ̀yin tẹ láwọn ń gbọ́ kọ́kọ́rọ́ aláàfẹ́ ní wẹ́ẹ̀sì àti fáìdé ẹ̀ ti di kéjìsì kan lọ nìbàdàn ní ṣáàtì ní gẹ́gẹ́ kan láwọn ìlú àfà àdánwò ìṣẹ̀lẹ̀ náà lu èyí tó dórí rédíò lẹ́rí o àwọn thousands ẹ̀ńdẹ tí wọ́n bò mọ́lẹ̀ ládùúgbò obìnrin tó wà ní ọkọ̀ mo tó ń last week ní facebook page pọ̀ ya ní màmá òun ó kọ́ bí fún ọkùnrin kan ó tún bí àwọn kìnnìkan ó ní wọ́n lọ àwọn obìnrin ní ìsàlẹ̀ lórí bí tó tó báyìí wà láì àdánwò pọ̀ ẹ wá máa wúrú eléyìí obìnrin yìí ti wà ọkọ ọwọ́ alóyún ta ló lóyún ọkọ tó wà lé ẹ̀yìn èmi kí mo lóyún àbàbà mo travel ní January mo dé ní March oṣù mélòó ní ìjọba mi ò sùn mọ́ láàrin oṣù mẹ́tẹ̀ẹ̀ta oṣù tó kéré jù náà ṣẹ̀ríà téèyàn fi lè bímọ oṣù mẹ́fà ni tíyàwó rẹ bá bímọ oṣù mẹ́fà kó ṣe sìnà o ọba ló ṣe sìnà ọ jẹ bí tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà tó bá jẹ́lẹ̀ kí la fi ó ilẹ̀ ṣẹ̀ríà oṣù mẹ́fà òun ló fi tó kéré jù téèyàn fi lé ẹjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ìdókè ìjọmọ́sẹ̀ ń gbálà yọ̀rọ̀ mi lọ oṣù mẹ́fà ló kéré jù ẹ̀rí dẹ́ẹ̀dẹ́ táwọn àfà lónìí Kùránì wàhámùlù yìí wá fi sọ́ọ̀lù yìí sàlàfúnà ṣàhàrọ̀ ọlọ́run ó lóyún ẹ̀ ó fún lọ́yàn ó tọ́jú ẹ̀ fún thirty months ọgbọ̀n oṣù adẹ̀sí rẹ́rìí ní ìpín ọdún méjì wọn àti máa tọ́jú ọmọ ajẹ́sẹ̀ ìyẹn lè fọṣù lóyún lè fọṣù mélòó lóyún nínú ẹ wá wo ọkọ bá dé ní March wọ́n pé ìyàwó ní yọ eré ni àwàdà ni ìgbà tí ó di July ìjọba ìgbà tí ó di kí mo pè é ẹ máa wòrán ẹja lu August sẹ́wọ̀n ọkọ dé ní March tọ́lẹ́tọ́ kan lọ́ba lóyún September ni ó bímọ àlàkọ́ọ̀lì to aṣọ ọba di August ọba bímọ ọgọ́ ní kí ló dé March thirty mo dé ọba bímọ ní August seventeen èmi tí mo lọ mọ ẹsẹ̀ ẹnìkan ti súnmọ́ ńgbà tí ì sì lé òun ni wà lẹ́yìn yín ni bó ṣe sẹ́ ṣe dísẹ́mbà ni pẹ̀lú gbogbo tọ́rọ̀ ẹlẹ́yìn kìí ṣe oyún wọn máa dísẹ́mbà lélẹ̀ yìí dísẹ́mbà tó ní mo wálé ọgbà mo ti ẹ̀ràn sí gẹ ọ̀tọ̀bà mo ti tíráàzù pẹ̀lú gbogbo tọ́rọ̀ wà lẹ̀ a rí ọmọ yẹn ti mú ọmọ tìǹbà dání tó bá já sí wípé ọkọ dìnnà ìpátánítì pátánítì ni pé mi ò gbà pé mi ni bàbá rẹ̀ ìyàwó dẹ̀ ń kílèmù pé òun ò fẹ́ sí náà ìdájọ́ eléyìí ò yàtọ̀ ìdájọ́ ti bẹ̀rù àlè àà ìjọba tí mo fẹ́ o. ọkọ àtìyàwó wọn ò fòra ahụ lọ ní ẹjọ́ àwọn wà ahụ ra wọn lépè lẹ́ẹ̀mẹrin ọlọ́nsọ́nù sọ́rọ́tù náà ìyàwó ọkọ ọlọ́run búra òun fọ ọlọ́run búra òun ò fèsì náà òun fọ ọlọ́run búra òun di bí wàlẹ̀kọ́mì sáta annàgbọ́dọ̀bà lọ́ọ̀yà rẹ̀ ha ẹba sútọ́ọ̀tù náà yáà ní tí n bá ṣe sùnà ìdìmọ́ ọlọ́ǹkan máa bá òwe yóò fi pé pé ìdìmọ́ ọlọ́ǹkan máa bẹ lórí tani o òun obìnrin tóun ti lọ ilé ọkọ ni jàmá sọ̀rọ̀ mi yà bí èyí ọkọ òun náà ṣe ṣe wà láìyàwó mi ṣe ṣe ni. òun fọlọ́bùra òun fìnà níyàwó òun lẹ́ẹ̀mẹ́rin tó tiẹ́ tọ́ba wá jẹ́ bẹ́ẹ̀ òun rẹ̀ ó sóyè bá ní èsè torí pé ìdájọ́ ṣẹ̀ríà ọlágbára ni o yọ àwọn sọ wípé sẹ́rí tìyàwó ẹnu ọgbọ́n ọlọ́run wá lọ́tọ̀ọ̀tọ̀ tìyàwó ni pé ìbínú ọlọ́run ànà gbọ́dọ̀ bá lọ́ọ̀yà àléyà nínú sọ̀dùkì. pé tó bá jẹ́ pọ́kọ̀ òun lóòótọ́ òdodo ní sọ bóun ṣe ṣìnà òun dẹ̀ lóhun ṣe ṣìnà ìbínú ọlọ́kan máa bóun tó ń jẹ́ yàwó ọkọ tó ní àlọ́ ṣìnà níyàwó òun òun náà ó ṣe pé fún rẹ̀ yọ́ ṣe wà láì oníṣìnà níyàwó òun fẹ́ wà láì ìyàwó òun ṣe ṣìnà òun náà wà aṣọ lẹ́lẹ̀ karùn-ún pé anna lánàtà lọ́ọ̀yà àlẹ́ yìí kí ìbínú ọlọ́run máa bóun sóyè wà ní ètò ìkànnì náà ló kà bí tẹ́sí òun parọ́ mọ́yàwó yìí alẹ́ àlàwọn àfáà máa ń pè wọ́n jọ fẹ́ ètò ìfúnra wọn sábà tí wọ́n fẹ́ pè bá ń kí lọ́tún wọn ò gbọ́dọ̀ jọ́pọ̀ àtìyàwó máa láyé tí the marriage is separated permanent fẹ́ wá ríwọ́ ọmọ òtítí wàhálà bíi ìdìbò àwọn wàhálà tó ń gẹ́rù ṣẹ̀rẹ̀ yìí jọmọ́ ẹ̀jọ̀ fún ìfẹ́kẹ́ dá àwọn ìdájọ́ ìfọ́ o irú ọmọ ẹ̀ gbọ́dọ̀ fóókọ bàbá rẹ̀ pé ìpínlò umi yìí àwọn ìpínlò tù umi ha tó bá jẹ́ pọ́kùn ìlọmọ wọ́n ní kí rẹ̀ Rashid kí ya rẹ̀ Aisha tẹ́ ẹ bá fẹ́ rẹ́jísà rẹ̀ ní kéèjì kí ló kọ ọmọ yìí Rashid Aisha ọkùnrin kí ló kọ bàbá rẹ̀ kò sí bọ́kàn níbẹ̀ ó kọ̀ yẹ́ ìyẹn fi sí Rashid kí lẹ́mọ̀ tí kéṣe èdè o Rashid Aisha ọkùnrin ní o ìyá rẹ̀ ló bí ilé ha tọ́ba jóde kí ló kọ rẹ ó ní kọ̀dídá ni kí ló kọ ẹ̀ kọ̀dídá ni a kò ní bàbá ní bí ẹ̀sìn kọ́ ọmọ ẹ̀yẹ́ ẹ̀ ni wọ́n wà láìláì tó láti gbéra wọn kéṣe ọlọ́run wà lọ́mọ àyànjú ẹ̀jọ́ gbèǹde. jama kájọ́ àwọn ẹ̀yẹ́ ẹ̀jọ́ gbèǹde àlá òdodo ọ̀rọ̀ sọ ẹ wá ríwọ ọmọ tó rí báyìí bàbá ti dì máa ìpapá ní tiẹ̀ àkọ́kọ́ hukumu nasa ẹ lè ṣàfitì rẹ̀ lọ sọ́dọ̀ bàbá yìí ẹ lé tí ọmọ ńlọ́mọ bàbá nàbà wà ní fẹ́ẹ̀ bá mi lọ. nọmba tù ètò ìnáwó lé lórí ìyá rẹ̀ náà ní ọmọ náà ni mo sọ sọ lẹ́ẹ̀kan pé mọ́sálà ẹ̀yìn ìyá wa tẹ́ jókòó ẹ mójútó àwọn ọmọ yín obìnrin ẹ máa dẹ́rù bàwọn ẹ máa wọ́ọ̀nù wọn kódà mọ́mọ bàbá kan ti ẹ̀ lé oṣù mẹ́ta mẹ́ta gbogbo ọmọ ẹ̀ lọ́wọ́ ilé ọkọ̀ ọ̀gbẹ́ jù ọlọ́run gbàdúrà wọn ni o. oṣù mẹ́ta mẹ́ta yóò kàn lọ́dọ̀ nọ́ọ̀sì wọn ó ti fagility test ó lọ́mọ tí wọ́n dé ilé yẹ̀wò sẹ́ni èso gidi yóò wọ̀ pé ìtọ́jà balẹ̀ ẹ̀wà fún mi màá yọ̀ǹda rẹ̀ fún olójú ẹsẹ̀ ń sì kọ́ bàbá yẹn lé lórí ọ̀rọ̀ mọ kọ́ kan ní ọmọ rẹ̀ ń ké lòun lónìí ọkọ ọmọ àwọn bàbá ayé ìjọ wọn kàkún ṣùgbọ́n lónìí ọmọ ní obìnrin boyfriend ní tẹ́lẹ̀ bí ẹlọ́mọ táyé bí láyé ń gbà àfọ́pá fẹ́yìn òbí náà ọmọ rẹ̀ obì òun àfọ́kùnrin jọ ń léra wáyẹ̀tì ọmọ táyé bí láyé ń gbà wọ́n gba jímọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n gbé sunday mi ọlọ́ wọ́n gbọ́ ọdún iléyá ọdún tó ń dùn sáà máa jẹran wọ́n wá lọ gbé kérésì ọdún bá ń dà wọ́n gbélé ọ lọ́wọ́ àwọn bàbá wọ́n níbi tá ń kọjú sí ọlọ́pẹ́jọ ọmọ ó ṣe kí ní o ẹni ìyá wa lẹ́jọ́ ẹ̀rọ lẹ́jọ́kọ̀ nílẹ̀ Yorùbá láyé ẹjọ́ ọmọ tó wọlé ọkọ tí èso gidi ìbẹ́ ẹ̀mọ̀ táwọn òbí rẹ̀ ó sọ fọ́jọ́ kejì wọ́n pàrọ̀ kò ránṣẹ́ korofo ìdáná korofo àgbẹ́ gbogbo nǹkan korofo korofo ni wọ́n kó lọ lé wọn torí náà mójú táwọn èmi ìjọba ẹ̀ láíláí gbogbo ètò ìnáwó obìnrin yẹn ni wọ́n máa ṣe yóò dogún ìyá rẹ̀ nìkan tọ́mọ yẹn bá wá jọ́kùnrin àwọn àfáà ní mùsùlùmí ni ò kọ̀dáràn o kí la ní òṣè ìyá rẹ̀ lẹ́lẹ́sẹ̀ àtẹ̀ntọ́ba sùn tọ́mọ yẹn bá jẹ́ pé mùsùlùmí ni ọlọ́ọ̀lẹ́ èké ó lè jẹ̀ máàmù kódà ó lè jẹ̀ máàmù mọ́ka ṣùgbọ́n náà ò ní jẹ́ wọn bá jẹ̀ máàmù mọ́ka láìláì wọn ó lè jẹ máa mú lu wọn tó rẹ́yìn òbí náà ẹ̀ ń pìlẹ̀ aburú fáwọn ọmọ yín ẹ̀yin náà wò ní èsì ọmọ yín wá ẹ̀sìn gbàdájọ́ ṣùgbọ́n nínú Islam lẹ́yìn pé ẹ̀ ní fìtì sọ́dọ̀ ọ̀bà bẹ́ẹ̀ ọ̀dọ̀ yẹ̀ lẹ́ẹ̀fì fìtì ìyẹ́ bàbá yẹn ò ní náwó lé lórí tó ti lè sọmọ yẹn ìyá òní ọmọ náwó ní ọ̀sán so irú ọmọ yẹn nígbàbá fẹ́ lọ ọkọ a ní òfin lọ́kọ ẹ̀yìn bá jọ́pọ̀ nínú fámílì ìyá rẹ̀ ní òfin lọ́kọ ẹ̀yìn náà wà láti ẹ̀kọ́ ọmọ yẹn sí ṣùgbọ́n àwọn tọ́jú ọmọ àdájọ́ ẹ̀sìn ọmọ pọ́blẹ́mù yọ́ kírun yọ́ yọ́ tó fi yọ́ fàṣírù tó bá ọba òun lóbìnrin tó dá sí bóun náà tó wà ní ọkọ ìjàmọ́ ẹ̀wọ̀n ẹ̀gbọ́n ọ wà níbo ní ọkọ ó wá sí ìsìnà ibi eléyìí obìnrin gan ló ti rẹ̀ pé ìwọ́n tó lọ́mọ bàbá súnmọ́ ewu ti máa kọ̀ fẹ́ lábà ìlọ́gbà ní ìsùnmọ́ lọ́mọ òun ní ìsìnkú ọmọ fún jama obìnrin wà lé ọkọ ọkọ rẹ ò kọ́ òun náà ò ṣe kúlíwù ọkọ yọ ní kú òlọ́rùn fàdá àti tó fún ọ wà lé ọkọ ni ilé ọkọ lọ́wọ́ ti lọ bá a ṣe sìnà òun gangan gbà kó òun ṣe sìnà ó dẹ́gbà kọ́kọ́ tó wà lé rẹ̀ kan ló lọ́mọ ẹlòmíì ló ṣe kí ni ó lọ́mọ. sẹ́ríkàtọ̀ sàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ní lọ japan torí máa fẹ́ wá sí ìlójú o àwọn àfa àfẹ́jú bá lọ́mọ kẹ́ ń sọ sọ́márì wo òkú lásán nípa àti kàlọ́rọ̀ àwọn àfa àmọ́ ń sọ o bẹ́ẹ̀ rí wàárín obìnrin yẹn ọmọ nǹkan kan ìjọba àti àbí ọkọ̀ tó wà nílé ẹ̀ ló lọ́mọ ìjọba ta ló lọ́mọ ta ló ọkọ tó wà lé rẹ̀ ń súnmọ́ àlè náà ṣe kí ni àlè ń súnmọ́ ṣùgbọ́n orí ìbùsùn ẹ̀ náà wọ́n ti ń ṣe sí náà kọ̀tọ́ pọ̀wọ̀n kọ̀kọ́ ọkọ náà lówó kọ̀ ìdájọ́ ṣẹ̀ríà òun làdíìsì eléyìí tí wọ́n mọ̀ wà Bukhari tí wọ́n gbà wá níbi tánàbí sallallahu alaihi wa alihi wa sallam tí wọ́n ti ń ṣàlàyé pé alwaladu lilfirash alwaladu lilfirash walil air alahaja ìmáàmù Bukhari gbà wá adi 2053 ìmáàmù Muslim gbà adi 1457 anabi ní sẹ́ẹ̀ríwó obìnrin tó fẹ́ sùn lẹ́ẹ̀dẹ̀ ọkọ ẹni tó ní gbùsùn ló lọ́mọ ọkọ òun ló lọ ọmọ àlùwáládù lè lè fi rọ́ọ̀ṣì ẹ̀bùn bí àwọn agbọ́mọ àlè fún wọ́n fẹ́ sí ìyàjẹ́ oníṣìnà aládàáwò olùdẹ́bírú olùdálẹ́rù wàlìlà áìr alhajar almaniru fẹ́ẹ̀rẹ́ ìtọ́bá yàwó yọ́ mọ̀ fojú rí ni kò ní ìtẹ̀lọ́wọ́ láti alọ́yanjú ẹ̀wájú ọlọ́run ọkọ tó níyàwó òun ẹni tó lẹ́rú ló lẹ́rú torí pé ó sì òṣè àtọ́kí ẹ̀ náà wà ń bẹ̀ òun láàgọ̀ ọmọ fún un ṣẹ̀rí à jama sọ̀rọ̀ níyàwó òun á ìmọ̀bọ̀ yẹn bá mi lọ òun ẹ̀ rí pé bí ẹlẹ́kejì bàbá òkú náà ìpàtàkì kọ̀ọ̀tọ́ kékeré sọmọ àmú ṣùgbọ́n kùnrin ní ìwá pé èmi mo bá ọgbà tí mo ṣe ṣùnà èmi ni mo lọ́mọ ṣùgbọ́n ọ̀fẹ́ nílànà ṣẹ̀ríà ẹni tó fẹ́ nílànà tọ́lọ́ tó wà lẹ́ẹ̀ tí èsì ìkọ̀ lọ́lọ́mọ ó kọ rẹ̀ lọ́mọ ọmọ jẹ́ òun ni ọmọ àtọ́jú ọmọ mo rò páà ní ó clear bí ó clear o jàmọ́ ẹ tún wo wàhálà ní títí náà tó bá já sí pé lódodo kìí ṣe ọkọ ìyàwó òrìjínà ló lọ́mọ ó ń sìnà ló lọ́mọ lóòótọ́ ṣe é mọ̀ pé a ti gbọ́mọ ọba fún ọ̀sán ṣùgbọ́n tíṣẹ̀rí àmúwá ìdájọ́ wọ́n fẹ́ ṣe sábdù bẹ̀rẹ̀ à ajẹ́sẹ̀ ẹni ọkùnrin tẹ̀lé wá ọkùnrin tẹ́lẹ̀ òun náà tó wò ló pa púpù wọ́n kẹfẹ́ òun èmi àti àwọn ìjọsùn oúnjẹ ta àbí lóṣù mẹ́sàn-án lẹ́yìn onímọ̀ lọ́wọ́ adẹ́gbẹ́lúgbọ́ fẹ̀mọ́ kílẹ̀mù ọmọ tí èsè tiẹ̀ ṣẹ̀rí àlẹ́ tó ní bùsùn lọ́lọ́mọ yóò tẹ̀sẹ̀ tó bá fẹ́ ṣe tìnàrú dáadáa kó lé ọkọ̀ kan ọwọ́ bọ́ gbogbo àmọ́ pé ìṣẹ̀lẹ̀ ayé ó sì ní alágbèrè obìnrin alábẹ̀wò obìnrin ọ̀nà torí náà ẹ tún ju ọmọ sínú wàhálà ń bẹ̀rù ìwọ ẹgbẹ́ ìsọ̀tẹ̀lẹ̀ gangan wá rí pátíkà mo lọ nínú ọmọdé báyìí náà ní bí ọdún mélòó sẹ́yìn mo lọ ṣe lẹ́kṣọ̀ nílùú kan lóògùn state ọmọ ìyá wa kan ló fún wa lẹ́kṣọ̀ bẹ́ẹ̀ ó wá kódà ó ní ká wá pìkì mi láti Ìbàdàn ó fẹ́ di mọ́tò ó ní bá ń fàyè sí fún ìsáàsó ìfẹ́ sọ́fà àwẹ̀ o wàhálà ìdráìfà tó wá gbé mi ó sọ ọ̀rọ̀ a ah, wàhálà ń bẹ́ èmi àti ẹ̀dá àárín kan lóògùn state ó kí obìnrin kan ṣe ìbáwọ̀ dáìfà máa ń márìn bí oní ìgbẹ́ ọ̀bẹ́lẹ̀ ìgbẹ́rù commercial vehicle ìgbẹ́ ìkùnrin transporter ni ó ní àfà mo rí fẹ́ ni ọlọ́run ní ìwé ìlànà lóye nǹkan kan dorí ìlú láti bí twenty one years ago olóbìnrin tẹ́lẹ̀ tí mo kí ọmọ tọkọ bí èmi mo ní. Ah! àfa èmi náà jókòó dáadáa wà láàyè tí wọ́n sọ kìí ṣe fàábù èmi rọ̀ṣìd ọmọ áṣì lè dráìfà yẹn sọ fún mi ìdá àmàdo ní òun lè dá mi mọ́ wọ́n kẹ́ fún iṣẹ́ ọwá píìkì mi wọ́n dẹ̀ dá mi padà àbádà èmi lọ sí lẹ́tọ̀ lóògùn state nínú ọ̀rọ̀ ọgbọ́n báyìí náà olóbìnrin tó ń kì í mùsùlùmí lóbìnrin yẹn o kírísítẹ̀nì dráìfà yẹn kódà ó ti lọ bá ta ọkọ̀ ẹ̀ lówó lọ kúlù àti àwọn jẹ́ boyfriend girlfriend olóhùn láìkì òun náà láìkì òun ó níbẹ̀ táwọn pẹ́rẹ́ǹtì òun ò ní fẹ́ kírísítẹ́n mo ní kò lè bẹ nílò fọ ẹ̀yìn ọmọ pé olókọ jésù wọn mọ pé ọlọ́run tóbi wọ́n ní ṣùgbọ́n àwọn ìmẹ̀tì ara wọn pé wọ́n sá ti fálà àjí kan pé nígbà tó wá di pé wẹ́ẹ̀dì wọn súnmọ́ òun àti ẹ̀sán láìkì ara wọn báwọn tó tún súnmọ́ra wọn pé àwọn ti ń súnmọ́ra àwọn tẹ́lẹ̀ ó ní ìta àtijọ́ ẹjẹ́ mọ̀ pé tí súnmọ́ tóun súnmọ́ kò rí nǹkan oṣù ẹ kó tó wọlé ọkọ ó ti lóyún fún un ṣùgbọ́n òun ò lè da wá bí odó ó pé òun kẹsàn fún ẹni òun ò ní ṣùgbọ́n ọkọ lọ ọkọ òun ló máa fún mo ti mọ cases méjì bẹ́ẹ̀ tọ́pọ̀ oyún ṣe wẹ́ẹ̀dì ìkan náà alọ́wọ́ bá ń pa àdá sí àtẹ̀yàwó tí kò délé ọkọ tó tẹ́lẹ̀ wọ́n máa wọ́n ah, ọmọ àṣeyọ́ ti wà lára wọ́n padà lé lọ ni ó sì ló jáàbù ó ti ṣe ìṣìnà ó forí ṣe mẹ̀káì. afá ó lọ ọmọ yẹn ti pé twenty one years wọn bá wọn bá ọmọ yẹn máa ń bọ̀ kí ni kó ṣe ẹ ní ẹni tó ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀dùn lè tún ẹ̀ka ọ̀nà ẹ̀tọ́ wa bá a já sí aládùn ó lè nínú. a ó ní kí nìyẹn máa ń bò òun ní jẹ kan pásọ àwọn aṣọ fún òun lónìí pásọ wá òfin òun pé gbogbo tẹ́ ẹ bá ta Kúlò wà ló fi jẹ́ ògbó òun kọ́ lọ́wọ́ àǹtàrí. Olójú àǹtàrí yọ jẹ ọpa ni. Mọ̀ ń sọ lẹ́nu ní gbọdọ̀ sọ ọ̀fà. Toríjọ́ tí ó bá mi ń sọ̀rọ̀ yìí, mo rò pé wọ́n ti gbèsù mọ́lẹ̀ lóòótọ́. Ó ń sọ̀rọ̀ bí ẹni ọlọ́run. Ó gbà kó òun bá ti ṣe. Ó rí ọmọ for more than twenty one years. Kò dẹ̀ ní kílè mi. Ṣé ẹ ládàáwò? Irú tàbí sọ̀rọ̀ àlùwáládú lè lè fẹ́ràn. Wọ́n lè lè àárín àlàájá.

pé ẹni tó ní ìyàwó tó ní bùsù òun ló ṣe kíni o bàbá onísìnà ọ́fàtọ̀ ṣòfò ògo rẹ̀ wà ń panu ònìrógbò rẹ̀ ló tí èdìjọ́ òwe ìgbé torí náà ká lùkọ́ sọ̀ra èwo làbùrọ̀ máa súnmọ́ ìyàwó ìyàwó obi tó ti wà lé ọkọ àdánwò kan tó nìyẹn lọ́tọ̀ ọlọ́run lára ìjọba ìjà máa tẹ̀síwájú ṣé ká máa tẹ̀síwájú ẹ wá já bọ́ sí kẹta owó lóbi tí ò sì lé ọkọ ìyẹn lọ́kọ́ mọ́ láàrin àwọn ọ̀dọ́ ọlọ́mọdé ni kì í wọlé ọkọ rí kò dẹ̀ sóyè ọkùnrin táà wí òun lè jẹ́ pàápàá tóun lè níyàwó ó sì lè jẹ́ bàbá oníyàwó kan tẹ̀síwẹ̀ náà pọ̀ àwọn tó ti níyàwó lé èyí tó fi sóyè yìí ṣẹ̀rí àyọ́ ọ̀dágbọ́ ọkọ̀ méjì kọ́ mẹ́ta kọ́ kọjá mẹ́rin ọwá fìtàlé òfìyànlé ọwá gba ìbàláàmú gbòòrò tó fẹ́ fẹ́ yàwó má yàwó pamọ́ fẹ́ yàwó kó irú ọmọ obìnrin yìí mọ̀ ń bọ̀ wá síbi ìdájọ́ ó ń bá ẹni tí wọ́n pa ẹni tí wọ́n fò lẹ́gba ẹ̀fà tó ṣòro mọ̀ mọ́ díẹ̀ díẹ̀ lọ. àwọn arìkóbìnrin eléyìí kò sí nílé ọkọ ṣùgbọ́n kóore tó bá ṣe sìnà wọ́n lè pín sí méjì wọ́n lè pín sí mélòó ẹ̀jẹ̀ mọ́ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ àpọ́n ọkùnrin tí èmi yàwó lé ọba àpánáàtù ọba obìnrin tóun lè ní ọkọ wọ́n jọ wúra wọn látàkàn ọba dòyún ìjọba ó ti kéde oyún sẹ́rí mọ́ sábà tí mo débẹ̀ yìí ó ń fún àwọn àfáà ní ẹjọ́ ẹgbẹ́ ìyanjú ẹ̀ láàrin yìí o ìdájọ́ ọtí ẹ̀ náà o èyí ò làwọn èèyàn máa ń dà láàmú sí ẹni tó lè so lórí oyún tí kò tán méjèèjì

ṣùgbọ́n àwọn ọmọ obìnrin náà ń sọ́fà àjílé o àáfàá lẹ́yìn tó bá rí báyìí ọ̀rọ̀ àwọn àáfàá máa tó pẹ́ sílé jù ọ̀rọ̀ wọn pẹ́ sílé lò ọlọ́làwà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọmọ tó bá jáde nínú orú ìsìn náà yìí ẹ̀ ní ìpè lọ́mọ bàbá rẹ̀ àfáà ní ẹ máa gbọ́ mi jùmùhúrù gan ló sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà jùmùhúrù lọ̀rọ̀ lámà záàbù àlá ádámì ìlú kí wáládì dínà bí dání wọ́n lẹ́ ń tọ́ba àfẹ́sì mẹ́wọ̀n ẹ gbọ́dọ̀ fọmọ yẹn ti sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ àtàlósọ bẹ́ẹ̀ overwhelming majority of Islamic scholars àwọn náà pọ̀ jù alábẹ̀wò òsì na ẹ jáwọ́ ọ̀nà àwọn ọmọ wa bá èyí tí kálukú ti ṣe fẹ́ẹ́ fi bí máa kọ́ bí kejì tẹ rọmọdọ́n ti ní kẹ́yìn lọ wà yẹ sunkún ẹ àforíjì o tọ́ba náà sì tá a ọmọ yìí lójú ọmọ rádaràda ọlọ́run foríjì wà ọmọ dáadáa jọ gbọ́rọ̀ alẹ́ nu ẹ ọmọ kọ́ ló lẹ́sẹ̀ ẹ̀yìn aládàáwò lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n táyìn náà bá tọrọ àforíjì oṣù àforíjì látọ́ wáyé tọ́lọ́ máa ń yọ èèyàn kúrò nínú náà bó ṣe wù ọlọ́run yàrá náà kúrò nínú náà fi áṣírò àlùjá náà. àáfàá láwọn onímọ̀ tí wọ́n sọ wípé ọkùnrin yẹn a ní fọmọ yẹn ti sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ yẹn náà láàfin. sẹ́ẹ̀rí kò sì dọ̀nà méjì báyìí. tálásì sí lọ́dọ̀ ìyá ọmọ ìyá rẹ̀ wọ́n láwọn fẹ́ torí àdíìsì kí wa Ahmad ìmáàmù Abu Dawuda Ibnu Maja àtàwọn míì àwọn nágbàdíìsì wa ìjàmọ́ fẹ́ fẹ́ gbọ́ àdíìsì Afọ àwọn albá nínú àwọn oní hà sánà nínú Dawuda. àfọ́ àwọn alàrùnàwùd nínú tàkíkù mọ́sánàdì mọ́ Muhammad àwọn náà láti ìtọ̀ dání àfọ́ àwọn ibùdó nínú àwọn afọ sálàf àwọn afọ ẹ̀lẹ́ta lọ àwọn náà láti ìtọ̀ dání wọ́n ń lò gẹ́gẹ́ bí ẹ̀lì kí làdí ìsìn tẹ́ láti ìsìn ọdẹ wúrayà téèyàn bá béèrè pé ọ̀rọ̀ ilẹ̀ jíkílé children ìgbà tí mo kọ́ ṣe rìsáàtì tó lágbára lórí ẹ̀ 2010-2011 fifteen years ago nígbà tí mo ń ṣe masters ní UI. ìkọ́nà àwọn lẹ́kítọ́rà wa fún kọ́ wa ní alfarọ́ ìjì ìmọ̀ bá a ṣe ń pín ogún àwọn náà fún wa láti ẹ̀mẹ́ntì kódà pépà tí mo kọ ọyẹ kan wà nílé islamic union nílẹ̀ bikini children lọ́yà bíi eight pages ìgbà yẹn ni mo kọ́ ṣe research lórí báńsọ. nígbà sẹ́yìn náà tó wá fún mi tọ́pìkì mo tó wá rò pé ìmọ̀ ń lo òkè mi mo tó wá kà àwọn kan ní nǹkan. sẹ́ẹ̀rì german kò sí tọ́ dáa bíi káwọn ọmọ wa ó ṣọ́ra fún náà èyí ò ní ò lè jẹ́ kí ìdájọ́ ọgbọ́ ọmọ ẹlẹ̀ mọ́ wọn lórí àtàwọn ọmọ ọlọ́mọ ọmọ yìí ní ìṣẹ́ máa wo ọkẹ̀sẹ̀ sùnà ni àwọn méjèèjì gbà pé wà láì ní mo lóyún ìdájọ́ àkọ́kọ́ tí mò ń yanjú nu o mo tún ń bọ̀ wá bí wọ́n tún ń jà sí o èyí ò káwọn ilé iṣẹ́ rédíò tí ó ní pé ẹni kò fi wà láì pé ọkùnrin mi ò rí lẹ́yìn èmi torí pé tìrìńdọ́ tí mo kọ́ súnmọ́ ìbá lójijì sẹ́mi nìkan mọ jábàálẹ̀ ẹ̀yìn méjì mọ́ lọ́mọ ọ̀tọ̀ ni mo ń bọ̀ wá bẹ́ẹ̀ láìpẹ́ ànífẹ́ obìnrin kan kò sí ilé ọkọ bọ́yá ọlọ́mọge ni o bọ́yá dàìbọ̀nsì ni o bọ́yá wídò ni o kò fásì lábẹ́ ọkùnrin ọ yàtọ̀ sí àlùwaládú nílé fìrọ́ọ̀ṣì tá a ní pé wọ́n bá ṣe sìnà ó sì wà ní ọkọ kò sí ilé ọkọ. àwa rí lóòótọ́ pé oyún rè ó tó wá bímọ ìdájọ́ àkọ́kọ́ ìbẹ̀bẹ̀ lọ́pọ̀lọpọ̀ àáfàá lọ wọ́n lẹ̀ ní fọmọ yẹn sọ́dọ̀ bàbá ẹ̀ tí wọ́n lò àáfàá wa amúrúgbónà ṣọ́àì an àbíyí anjádì yìí wọ́n gbà wá látọ̀dọ̀ bàbá wọn bàbá wọn gbà wá lọ́dọ̀ bàbá bàbá wọn tí wọ́n jẹ́ sàbí ọlọ́ba nìkẹ́ gbogbo wọn wọ́n ní kọ́dọ̀ nàbíyù sallallahu alaihi wasallam wọ́n nígbà tánàbí wà láyé ó ti fatiwa ó ṣèdájọ́ ìdájọ́ kí ló ṣe anna máa ń ká jẹ́mọ́ ẹ̀jọ́ fẹ́ kẹ́ ẹ gbọ́ ìdájọ́ ìdáadáa o anna máa ń ká náà lè ummatin lámúyẹ̀mù tá a bá lè rí ọmọ kan tó jẹ́ pọ́ látara ẹrúbìnrin kò ní kápá lórí ẹ̀ ìdájọ́ àkọ́kọ́ eléyẹ jẹ́ ìsàlàyé kó lè yé yín nínú ṣẹ̀ríà ara àwọn obìnrin téèyàn lè fẹ́ téèyàn lè súnmọ́ tí wọ́n lè di ọmọ fóòyàn ẹrú tẹ ẹ bá kó lógun iná máa ń pè ní umolwala iná máa ń pè ṣùgbọ́n ogun òsì mọ́ lásìkò tiwa. irú ẹ̀ bá tó wá ṣẹlẹ̀ mùsùlùmí àti kèfèrí jagun àwa kó ìbáàjẹ́ kèfèrí la kó lẹ́rú ọmọ obìnrin tó wà náà wọn wọn máa pin ìwọ̀n gba méjì ìwọ̀n gbẹyọ kan irú àwọn obìnrin èèyàn lè bá wọn sùn ó lè súnmọ́ wọn tán bá bímọ fún àlálì kódà ò ní káwọn kọ́yàwó ó lè kẹ́yàwó mẹ́rin kó o ní irú wọn kan jẹ́ mẹ́fà ń mọ̀lì wàhálà kí láwọn ẹgbẹ́ ìyá ọmọ Amẹ́bí lẹ́nu ìjọba wá jẹ́ pé ẹrúbìnrin tí ò ní kápá lórí ẹ̀, òun lọ wá bímọ fún un. Kò dẹ̀ lẹ́tọ̀ọ́ sí, kò jẹ́ kí ni jàmá? Kò lẹ́tọ̀ọ́ sí ẹrú yẹn, ẹ máa gbọ́ dájọ́ lọ́wọ́. Àwọn mi ní fúrọ̀ sí àhàrọ̀ bí à. Abobí ìtọ́jú ọmọlúàbí kìí ṣerú ó ní bàbá oníyà. Wọ́n ń bẹ láyé wọn ti ọmọlúàbí ni kìí ṣerú. ahàrọ̀ bí a àfẹ́zánà bí a ọba ọba ọmọ ṣe àwọn òbí ẹ̀ fa iná fa iná wú láyé làákùbì ọmọ yẹn ẹ̀ ní apc sọ́dọ̀ bàbá wọn bàbá nǹkan lónìí ànábì ló ti ẹ̀sìn rí tọ́pìkì wà àtúrà kò ní ṣe kí ni kò ní ṣe kí ni kí bàbá rẹ̀ wá lọ jẹ́ dáńtàtà tó fi over forty trillion property lẹ̀ ìrònú forty trillion ni wọ́n pa ọmọ yẹn ẹlẹ́dúró owó yìí kó tiẹ̀ lọ jẹ́ five billion gbélé lọ́tẹ̀ mi aláìsàn máa ní kò ní sáà fún yín lọ́dọ̀ rẹ̀. Táwọn aláàrọ̀ bá ní ọta fún yí onírọ̀lẹ́ òdìjọ ọgbẹ̀rẹ̀lẹ́gbẹ̀ yìí. Ẹ̀rọ ìyàtọ̀ ẹbí ní jẹ́ sórí ọ̀nà. Ọmọ mi wọ̀n yẹn lè pín lọ́wọ́. Jàmá mo tó ń fún sọ ẹja mójú táwọn ọmọ wa òbí. Ká má kò bá ń o. Ẹja mójú tọkùnrin náà. Anábì Ọ̀sálàm ó nírú ọmọ wọ́n yí kàmì lẹ́bi yúbi àlọ́wọ́ ìjà àwù fàwọ́ àwọn àdó ń zà ní ìjà mìíràn fún lọ́kàánà àwọn òmùmá anábì ni ẹ̀rọ ẹ̀gbọ́ kódà kọ́ jẹ́ pé ọkùnrin yẹn ó ń kílèmù èmi ni mo lọ ó ń kílèmù ẹ̀bẹ̀ àmọ́ gbà pé èmi ni mo anábì ń ọmọ

àdíìsì yìí làwọn lò pé lọ́dọ̀ tàwọn o ànàbì ṣèdájọ́ pé anna wàládà zina láàyè làkùdì sáni wàláyè rìfù yìí a gbọ́dọ̀ kìtì sọ́dọ̀ bàbá kò sí gbọ́dọ̀ jogún ẹ̀ hátà wàláwí dàá ùsáni bàbá tó ṣe sí náà ìbá kílẹ̀mù pé alọ́mọ mi ni èmi ni mo bí ìrọ́mọ bí láti jọ yìí àmì ìbí sọ́dọ̀ rẹ̀ jẹ̀mọ́ àfẹ́ ń gbọ́ mi yé o àáfàá ní fẹ́ ní wàhálà báyìí torí wípé ìlàhákùn wáládì ìṣáàtì man amúrò nàbí amúrò àáfàá ní tó tóbi lè kẹ́ ẹ tó lè sọ pé lágbájá ló lọ mọ kìí ṣe tó yìí ti bá wọn. yàtàrọ́ tàbí àlẹ́ yàkáàmù tẹ̀sí ọ̀ ìtòrọ̀mọ́ lọ́rùn pọ̀ ìdájọ́ tó pọ̀ ni. ara ẹ̀ ní pé sáàmà irú ọmọ tí wọ́n fẹ́rẹ́ tí sáà ń sùkú ó kọ bàbá ń fẹ́ lò ó kọ bàbá ó sì náà ń kìíní ń lò ọmọ yẹn ò lè jogún ẹ̀ kì sọ̀rọ̀ yẹn kan sanwó oṣù ìwọ ọ̀yá ó sì náà tó lọ abẹ́ lẹ̀ ara àyàtọ̀ orí ìwé òpè gàràgàrà lóòótọ́ ló ń wọ́n amọ̀fin wọ́n tó fi kọ́ lọ́wọ́ bàbá arúgbó tó ti rẹ́jì tí ọ̀wá dáa fọ́ ju wàhálà tó kù bára rẹ̀ tí bàbá ọmọ tọ́jú ẹ̀ tí wọn náà tọ́jú ẹ̀ ọwọ́ náà fò ọ̀pọ̀lọpọ̀ àwọn igbó náà lọ o wọ́n lọ́mọ àmì bàbá rẹ̀ kò sì ní gbogbo rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jùmọ̀wúrù yẹn ọ̀fẹ́ wọlé tó ìsọfọ́rọ̀ ànàbí ọ̀wọlé o mọ́gbàpọ̀ o torí ń bá sọ pé ń sọ àbí ìdájọ́ ànábì ọ̀wọlé balígù mọ̀gáfàlù jáàlì ló ń já ló ń mọ̀rọ̀ kábù ọ̀dẹ̀ òpònú gbogbo ẹni bá ti ń yọnu sọ́rọ̀ ànàbí àbáwọn sàábé àbáwọn àfẹ́ẹ̀sì aládàwó ni o. sẹ́ẹ̀rá làyé yìí sálànàbí dájọ́ bẹ́ẹ̀ ó dájọ́ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n fi jẹ́ àmọ́ irú situation tánàbí ti dájọ́ yìí ẹ̀ẹ́dì pànàbí mú ìdájọ́ ọmọlúàbí pọ̀ mọ́ tẹ́rù torí ṣe sìnákì fi ọmọ yẹn jẹun yà. ó sì máa pé wọ́n lọ́lọ́ mọ́ lódodo lóbi jẹ́ kọ́rọ̀ DNA ọ̀jẹ́ bí o ọ̀rọ̀ DNA ọ̀jẹ́ kí ni táwọn oníṣì máa ṣe abẹ́bí DNA fáàsì sí ló ń fò rẹ wọlé ọmọ ẹ̀rọ ọmọ ìbànújẹ́ ó sì máa pọ̀ èyí ọgbọ́n náà lè ṣe wá àti fáwọn ọmọ rẹ ká má ṣe sì màmá èyí ọ̀rọ̀ kan ni nínú ọ̀rọ̀ tí àwọn àfáà sọ jama ọwọ́ àkú àlọ́kọ́ olùsáàlì jama àti la pé o jama àti la pé ó kù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì o ara wọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn sálàfù àwọn nípa bá ti lè rí tí bàbá bá fi rinlẹ̀ bàbá fi lẹ̀ pé èmi ni mo ṣe sìnà pẹ̀lú ẹ̀ ọlọ́run forí jẹ mo gbà pé mi ò so yìí iṣẹ́ èṣù èmi ni mo lọ́mọ. ìyàwó náà ni wà lọ́ọ̀yì ọkùnrin mi ò rí òun ọkùnrin mi ò bá mi ṣe ìṣìnà òun nìkan náà ni àtọ̀ rẹ̀ ló dọ́mọ òun ló lọ́mọ. sẹ̀bá méjì ti bàbá wọn ẹlẹ́sẹ̀ ni wọn jẹ́mọ́ àti láti wọn tó jẹ́lẹ̀ ṣẹ̀ríà yóò kọ́ mọ̀ àlẹ́ yìí mọ́lá hábì a lo ìdájọ́ ṣẹ̀ríà Islamic Penal Code a lò lé wọn lórí ìdámọ̀ kí láàlò lé wọn lórí Islamic Penal Code ìyàwó èlọ ilé ọkọ ọlọ́mọge ni a fún lẹ́gbàá one hundred ẹgbàá mélòó jẹ́ mọ́ náà àpá ni èèyàn lé afọ náà lẹ́gbàá one 100 tó bá jẹ́ bí tá ti ń lo ṣẹ̀ríà. ìyàwó ọlọ́mọdé ni kì lọ ní ọkọ ọkọ tó polóyún ó ti níyàwó kan lé ọba tó lọ ṣe ìsìnà àálẹ̀ kò pa òun ni ẹ wo wàhálà tó ní ìsìnà dálẹ̀ apá torí ṣe ìsìnà ìyàwó ń bẹ́ẹ̀ yọ ọmọ pọ́pọ́ òun ẹ̀rọ àdẹ̀wò sí wọ́n ọ̀rọ̀ tá à sọ bí ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ tó lè fa ọ lọ irú ètò àsọ pé ẹnìkan báyàwó ń yàwó sùn ó wà lé ó tó wá lọ rédíò station òun lòun DNA DNA ẹ̀ wàlẹ́ orí rẹ̀ ti lọ ó kú wọ́n mọ̀ ẹwọ́ ẹ̀sọ́ lọ mọ̀ ọ́ parẹ́ sí Jésù èdè mi torí bá àsílẹ̀ ẹ̀ṣẹ̀ rí àlọ́fà bí ẹni ìfẹ́ ẹ̀jọ́ mo kiri olókùn ìṣẹ́jú mẹ́wàá àwọn àmì láìpẹ́. ìjọba ẹ̀gbọ́n mi dáadáa tó bá jẹ́ o ti níyàwó lé ọwọ́ o ṣe a níbi ẹlẹ́rìí mẹ́rin kankan mọ́ ìwọ ló jẹ́wọ́ bá wọn àáfà wọn pa ọ ni o ṣé làwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ ṣẹ̀ríà wọn ó rí ọmọlẹ̀ wọn pa ọ ẹ wá wò ní ìsìn aníyàwó kì í lọlé ọkọ sìnà afọlẹ́gba òun tó wà láyé ó lè ìjọba tún sìnà ṣùgbọ́n tó ọba jẹ́ mùsùlùmí o ọlọ́run forí jẹ́ ọba ìyàtọ̀ fi jọ yọ ọ̀pá ẹ̀fẹ́ sìnà rẹ tó bá jẹ́ fẹ́ ní eré ní ọlọ́mọ ẹgbẹ̀sán rẹ lọ́rùn ṣùgbọ́n wo ìyàwó rẹ tilé tán fẹ́ lọ́nà àlàálì o jù sínú ìbànújẹ́ àwọn ọmọ rẹ ọ̀sọ̀ wọn dọmọ òru kan látara sí ṣe rí wàhálà bẹ́ẹ̀ rí wàhálà ṣùgbọ́n ẹja fókọ̀ọ̀sì ẹ̀ lórí pé ọkọ àpọ̀n ìyàwó ọlọ́mọge tí èsèsè tí èwọlé ọkọ wọ́n wà fẹ́yìn méjèèjì lẹ́gbà hundred ẹ̀yìn ìgbà náà ọmọ á ṣàfitì ẹ̀ sọ́dọ̀ bàbá rẹ̀ jama tẹ́ gbọ́ mi yé àbẹ́ gbọ́ mi yé àwọn wo lọ sọ bẹ́ẹ̀ nínú àwọn sálà ara wọn ni wàlúkìlà anila hasan àfa àwọn bá olùbásọ́rí nìyẹn wàbùnú sírì wàhúrúwà wà náhọ́í. wa ishaq wa sulaiman bọ́lọ̀ yàtà àná òyìn sàbùnmù. wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn míì nínú àwọn ẹni retá ti lọ pé a sọ fọ́mọ yẹn òun ló ní nígbà tá a ti rí i pé ọgbà bẹ́ẹ̀ kóhun lòun ní ìyàwó náà fìdí rẹ̀ pé alẹ́ lómi ò sùn mọ́ ni àtọ̀ tiẹ̀ náà ló doyún. àfọ àwa ṣéèkù Islam Ibn Taymiyyah Aba ìyáwùú àìdọ̀ ibi náà ni bàbá ibùdó pé ní àlọ́ pé ágbà fóun lọ lọ́mọ jama sọye ìmáàmù wa Abu Hanifa ibẹ̀ làwọn náà lọ pé lọ lọ́mọ ibo ti gbà fóun lòun ṣe sìnà ìyàtọ̀ ni pé yóò jìyà kiri o sìnà ṣùgbọ́n níbi ìkéyìí ò wá ní jìyà sìnà kọ́. ibi ìtẹ́yìn òtún lè ṣe kí ni tí ò ti lè jìyà sínà á sọ fún kó lọ sunkún sọ́lọ̀ ńlọ́rùn kó lọ túbá òun náà ló lọ òun ló ṣe kí ni o alálùkọ́wùlì fani lórí ọ̀rọ̀ kejì tá a bá tirinlẹ̀ fóun ló lọ mọ́ torí pé pìlẹ̀ náà ni pé àtọ̀ rẹ̀ ló dọ́ àbẹ̀rẹ̀ rí obìnrin yìí tó ṣe ìnàmbò mi obìnrin yìí ọ̀dẹ̀ jàbí wípé ó ti ṣe lẹ̀ka ó ń sọ yìí wọ́n ti so ìdí ẹ̀fẹ́ nìkan rí so nígbà tá a ti rí báwọn ìpìlẹ̀ náà nu òun náà ló ṣe kí ni òun lọ́ máa àwọn àáfàá lẹ́rìí táwọn ó àdíìsì àlùwálázù nílùú ti rọ́ọ̀ṣì wálé làárín àlàájà wọ́n láti ìṣúná lẹ̀rí àwọn. Ànábì ti jẹ́ óyé fèsì náà tá a bá bá obìnrin tó wà nílé ọkọ ṣe. Òun láàfìyà jẹ́ onísìnà. Wọ́n ní táwọn fúnmọ̀ mọ̀ká aláfà rẹ̀ táwọn gbọ́yé ni pé obìnrin tí ò sí lé ọkọ àfẹ́ kan dá kankan rú. tó bá jẹ́ pàwà náà la fi rinlẹ̀ pé agbàpọ̀ ẹlẹ́sẹ̀ ni wá òun ń sìnà ni wá kò sí àlàájáwù kankan kò sí pé wọ́n ń hán náà fún wa ẹ̀rù báwọn àfáàsì máa ń ṣe ìsìn bá tú àlàáta. wọ́n nígbà tí èsè gómìn tó wà lé ọkọ ni kò sí ìkankan tá a dàrú ọlọ́run láṣẹ ká túbá ká má dàwùjọ rú ọlọ́run nìkan kó o tó sẹ́wọ́ àwọn òbí tó lọ́mọ náà ọ̀sẹ̀ wọn. sọrọ ọ̀jẹ̀ wọn gbà kọmọ wọlé ọkọ lékè ní odidi wà láì mo ti rí kéèsì kan rí ẹlẹ́yà tó jẹ́lẹ̀ nínú ìlú tí mo ti ń sọ̀rọ̀ ẹlẹ́yà àdáadáa ọmọ rẹ̀ private teacher ti ń kọ́mọ ẹ̀ ọkọ̀ jẹ́ ẹnu àlà ọmọ o ló ṣiṣẹ́ láti sọ fẹ́yìn òbí ẹgbẹ́ gba private tutor fọ́mọ yín private tutor ọmọ yín tó ti bàlágà ẹ sọ ṣe é ṣe làákà yìí ẹ mọ̀jì ọmọ ọdọ́ ọmọ yín kọ́ ọmọ yín ẹ̀yìn lọ́dọ̀ tí ilẹ̀ yín wò kọ́ ọmọge lọ́dọ̀ ará àtà ó ti wọlé yá wọ́n ti lè bá a fèsì náà ibi àdánwò ti wọlé rẹ ibi private lesson ẹni ìbọn ọmọ fèsì náà màmá yìí bẹ́ẹ̀ ń sọkún ah! ọmọ tí mo ti rí máa fi gbẹ ládà ọmọ tí mo lọ́wọ́ bàjẹ́ òní kẹ́ táwọn àbá àṣẹ wà sí fún abánẹ̀bí ilẹ̀ ń bá rí ọmọ méjì tó ti wọlé ọkọ tí wọn ò ṣe ìsìnà ó ń tọ̀ ọ́ wà lùjẹ náà màmá yẹn ṣe pé fún brọ́dà yẹn ìgbà tí mo rí brọ́dà yẹn láàm wà láì ọ̀rọ̀ rẹ̀ ò tí tó ọ̀rọ̀ ò pé kí ni màmá yẹn wọlé pè àtúmọ̀ mẹ́rin má sì ah ó jábàlé ọmọ mi ó tẹ́tẹ̀ pé tó bá sọ màmá yẹn sáré pé tó ọmọ chain mo bá ọmọ yẹn sọ̀rọ̀ báyìí mi ọmọ tó lò dáàbò dáadáa ni mo kọ́ létí ọmọ yẹn ní ìtàs ah, àǹfààní òun náà pé máa fi òun ẹ mójú ọmọ yín kọ́wọ́ mọ́jọ fàgbà kó sáàsù mọ́jọ fàgbà kó títà mọ́jọ fàgbà kó ọ̀gá tí ọkọ̀ ọ̀fẹ́ gbogbo ọ̀nà fàgbà kó mọ́jọ ọmọ owó òsè kankan bọ̀ to cut it short. àwọn àfáà nígbà tánàbí ìfi sọ́lọ́ sọ́lọ́ lọ́ àlẹ́ sálà ọ̀rọ̀ òsì ń bẹ̀ ọ̀rọ̀ ti lọ́kọ òsì ń bẹ̀ gbogbo ìdájọ́ tó wá rọ̀ mọ́ pé a ṣe lásà ṣe ìfitì ọmọ sí bàbá yọ rọ̀ mọ́ irú àárín ọmọ yẹn ó jogún òun ni ó máa náwó lé ọmọ yìí lónìí wọ́n bá lọ́mọ yìí òun ni ó fi bá lórí ọ̀rọ̀ kejì kí wọ́n á padà sórí ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn tán ní pé rẹ̀ òun kọ́ ló lọ́mọ yìí àwọn náà tó mọ̀ dájọ́ wà láìdájọ́ yẹn pọ̀ mọ́ sọ tó yá àsìkò tí ò sí. wọ́n ní tá a bá tiẹ̀ wá sọ pé òun gan kọ́ ló lọ́mọ náà wọ́n ní ká mọ̀ sí bọ̀ kò lè fẹ́ ọmọ òun kò lè fẹ́ ọmọ òun gbogbo ń tọrọ mọ́ ọmọ yẹn lóbìnrin yọ jára mú fún ọmọ tọmọ yẹn bá bí kò lè fẹ́ àwọn tó bá jẹ́ sisters tí àwọn tó bí bóbi kò lè fẹ́ àwọn náà tún bá àwọn ìdájọ́ wa tó ṣòó pé ọ̀rọ̀ sáà lè ṣàfihì ẹ̀ sọ́dọ̀ ẹ̀ iná fi fìyà jẹ́ torí ìdájọ́ àdìsí máa muhammadu yẹn. so pẹ̀lú tó wọ́n fẹ́ láwùjọ tiwa yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ṣe boyfriend girlfriend wọ́n bára wọn sùn wọ́n mọ̀ wá dá àwọn àfa àlámù àfa ẹ̀ oge tí ó lè yí ìlórí tó lè dáná sàárì ìjọ tí ó sì sàárì tó lè dáná ọjọ́ tí ó sì àwẹ̀ fún ọ èyí ìjọ oyé wa pé àfi gbogbo ọ̀nà tí ìlà pẹ́ sí ìdájọ́ tọrọ máa ṣe kíni o olè ìrànlọ́ ìfẹ́ ní ọwọ́ ìparí ọlọ́kọ̀ sànùwà tí ẹ bá wá wo ogo sọ́márì yìí lọ ẹ rí pé ibi tí ó mẹjọ́rìtì lọ ni wípé gbogbo ibi bá ti wáyé ìyá ní fẹ́ẹ̀fẹ́ máa di ọmọ kì fẹ́ẹ̀ lágbára àti máa di ọmọ kì ìwọ ló fọmọ ní ọkọ ìwọ ṣubí ìwọ nìkan ni ó jogún wàhálà tó kó bọ́mọ rẹ̀ ẹ̀ yá pilẹ̀ nìkan ìyín dáadáa ẹ pilẹ̀ kíni dáadáa ilé yín dáadáa ẹ jẹ́ kí nìkan ọ̀wáyé lórí ọrọ kejì yìí. ìyẹn súnmọ́ pé ńlọ́fẹ̀sùn wọn jù láwùjọ ti wà yìí. àwọn kéésìsì obìnrin ṣìnà náà wà ọ̀tọ́kùnrin méjì mẹ́ta mẹ́rin bá a ṣe ṣìnà tó ń gan ọ̀mọ́ta ló lóyún. àwọn jàmá DNA test nù èèyàn méjì ìjà àtúnyí wọn gbé lọ rédíò station wọ́n ṣe DNA wọ́n ní kíní kó lóyún ìkejì kó lóyún. wọ́n wá tẹ obìnrin náà wá nílẹ̀ ẹ̀yìn ẹnìkan kẹsùn mọ́ lẹ́ẹ̀kan ìyẹn ló lóyún òwúrò báwọn tó ṣe bí ẹ̀ márùn ló lóyún fẹ́ẹ́ pé wàhálà dé àbí òdì january ló sọmọ ni april ni afẹ́kàn kan náà wọn ò lóyún ìwọ̀n bẹ́ẹ̀ tó ara gbá bọ́ọ̀lù fast fast èyí ò ló ṣe kí ni o ilé dọ́mọ́ gbogbo àwọn àdánwò tẹ́ dà látara sí àdánwò yẹn pọ̀ ẹ̀wọ̀ yòówó tẹ́ fi máa ṣe díẹ̀ ni owó tó fẹ́ tó ra bàálù lọ́dún náà ti ṣe díẹ̀ ní tẹ̀. àwọn ọmọ ìfúnrẹ̀ ẹ jáwọ ọmọ ọmọ fẹ́ àwọn àdájọ́ fẹ́ máa wà pé ó lè jogó kò lè torí pé bá dúró lórí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yìí gbogbo ẹ̀yin tó jẹ́ fẹ́ ẹ̀sọ́ yìí tẹ́ ẹ fi bímọ ọmọ yín ò lè jogún bàbá rẹ̀ tá a bá wà fún àtò dúró lórí ẹ̀ òun kí ọ̀rọ̀ àwọn sálàbù sọ bẹ́ẹ̀ kódà ní majority sọ ṣùgbọ́n torí pa àrí ọ̀rọ̀ kejì tá a rò pé ìyẹn solve problems àwọn ọmọ òfin ní yọ lórí ibú obìnrin mélòó lágbára kọ́ ọmọ ìsanwó fúdíìtì ọmọ àbá àkọ́sanwó yunifásitì ọmọ so wàlọ́ àlà ibi tó bá ti já sí wípé obìnrin ò sì ọkọ bàbá yẹn dẹ̀ fara mọ́ pé èmi ni mo lọ́mọ bí ìdílé là áfà ọmọ yẹn ọmọ yẹn ó jogún ìjọba gbọ́ mi dáadáa o àwọn ìdájọ́ ń bẹ́ẹ̀ ọmọ yẹn ẹ máa yóò máa jó kọ bàbá àwọn ẹ̀kejì àwọn ètò ànàfàkọ́ ètò ìnáwó yóò máa jàǹfààní ẹ̀ ẹ̀kẹta ètò mìíràn ọmọ yẹn tí bàbá yẹn bá kú yóò gba ìdájọ́ tiẹ̀ ẹ̀kẹrin hakul agri walmusawa bàbá yẹn gbọ́dọ̀ ṣe déédéé láàrin òun àtàwọn ọmọ míì tán bá bí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe nìkáàtà ẹ̀karùn-ún ó tún ní hákù wìláyà ti mẹ̀ka bàbá yẹn náà ni ó fi lọ́kọ̀ tó bá jọ ọmọ ọdún àtàwọn àdájọ́ mi ṣe wá rí tọ́jú ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ò ní pọ́blẹ́mù ẹ fi ti sọ́dọ̀ bàbá o àfẹ́ ẹ fi ti sọ́dọ̀ ọ̀yà kò ní pọ́blẹ́mù kankan wà láàfin zero wà zero tún ní zọrọ òkọ̀ nítorí wájú ọmọ ìdájọ́ ẹ̀sìn ó lè jẹ mọ́ọ̀mù ó lè jẹ òsáàf ó lè jẹ mọ́àbí tí ọmọ àpẹrún ó lè jẹ́ mọ̀fá sírù tí wọ́n mọ̀ sí tẹ̀síìrì ó lè máa kó yàn lọ ájì ìdájọ́ tẹ̀sìn ọ̀nì wàhálà ìdájọ́ èyí tó ní wàhálà ni ọ̀rọ̀ àmúnáṣà torí pé tá a bá ní agbàgbé bàbá yìí ló bí àwọn ìdájọ́ tí mo sọ ìmọ̀tẹ́lẹ̀ tá a bá ní bàbá ìkan ló bí yọ pàdánù àwọn àǹfààní torí náà ẹ̀jẹ̀ aṣọ torí náà ẹ̀jẹ̀ aṣọ ṣe ìwọ̀nba tá sọ lónìí rèé níjọ́ táàyè bá tún wà á máa fẹ́ lójú àwọn mọ̀sá ìlú mi lẹ́jìn ní èlé délẹ̀ ṣùgbọ́n sọ́mà ní tí mo sọ ìta bá ti gbọ́ yé àwa náà ó ti mọ ibi tí ṣẹ̀rí àfẹ́ ká dúró sí ọlọ́gbogbo àwọn ọmọ wa tí wọ́n ní tòjú fún wa wọ́n sì wọ́n lọ́mọ tí ọmọ agboyún àwọn ọmọ wa ọkùnrin wọ́n sì lọ́mọ tí wọ́n ti bẹ́ẹ̀ sóbi olóbìn kan ìyẹn la ṣe ń sọ fún yín wípé nǹkan tá a fi ṣàtẹ̀wọ̀n lọ síbi aburú aburú lòun náà o ọ̀rọ̀ boyfriend girlfriend táwọn ọmọ ń ṣe àdánwò ni o kò sí nǹkan tí ń jẹ́ pé boyfriend mèrè girlfriend mèrè máa fọ́kara wa àjọmọ́ romance àjọmọ́ sọ̀rọ̀ lọ́ọ̀fù àjọmọ́ kọ love letter gbogbo yìí àdánwò ni tẹ́ ti á wà ní ọkọ tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ ní ti wà náà sàárè o obìnrin tó bá lọ́kọ tó bá lọ ṣe sìnà tá a rẹ́lẹ̀rì wọ́n pa ni ọkùnrin tó ọlọ́run mọ̀jẹ̀ àfihàn sayọ ọlọ́run fún wa níbẹ̀rù rẹ mọ̀jẹ̀ sọ ọ̀gbà wa mú ha allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa rahmatullahi wa barakatuh